وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أقعر القلوب ظالما أنقى الأعمال تقربا اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى سائر الأنبياء والمرسلين ومن سلك مسلكهم إلى يوم الدين وبات قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال أيضا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير فيا إخوة الإيمان فاعلموا أن الله تبارك وتعالى فضل الإنسان وشرفه على كثير من خلقه باستعداده لمعرفة الله سبحانه وتعالى التي هي في الدنيا جماله وكماله وفي الآخرة عدته وسعادته فالقلب هو العالم بالله تعالى وهو المتقرب إليه وهو العامل لله وهو السعي إلى الله سبحانه وتعالى وهو العالم بما عند الله وإنما الجوارح أتباع له وخدم آلاء يستخدمها القلب ويستعملها استعمال المالك للعبد واستخدام الرأي للرعية وهو الذي يستعد بالقرب وهو الذي يستعد بالقرب لله وهو الذي يستعد بالقرب من الله فيفلئ إذا زكى وهو الذي يخيب ويشقى إذا دنسه ودساه وبأسد ما فيه من النور والظلام تزهر معاصين الظائر ومساويه قال العلماء أن القلوب كالقدور تبلى بما فيها وصلاء العالم وفساده يكون بأسد حركة الإنسان في الآيات وصلاة بدن الإنسان وفساده قائم على صلاة القلب وفساده كما ثبت في الحديث الصحيح حدثنا زكريا عن عامر قال سمعت النعمان بن بشير رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن لكل ملك حمى ألا إن حمى الله في أرضه مآرمه وإن في الجسد مضغة إذا صرعت صلع الجسد كله وإذا فصلت فصل الجسد كله ألا وهي القلب متفق عليه والقلب هو الذي إذا عرفه الإنسان فقد عرف نفسه وإذا عرف نفسه عرف ربه وهو الذي إذا جهله الإنسان فقد جهل نفسه ومن جهل نفسه فقد جهل ربه ومن عرف ربه فقد عرف كل شيء ومن جهل ربه فقد جهل كل شيء ما ما أثر عليه من المؤهلات والشهادات ومن جهل قلبه ومن جهل قلبه بربي فقد حيل بينه وبين نفسه قال تعالى يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يريكم وألموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تشارون عباد الله فاعلموا أن نسبة آجات القلب إلى الإيمان ومعرفة الله تعالى وآجات البدن للطعام وآجات البدن للطعام كذرة بالنسبة للجبل والقطر من والقصر بالنسبة للباب أرجو ابن ولو أبي رقلا وبنا وصل أقول له شيطان أني قاني جي ليت أبي رباني صلواتني pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba o ọba tó ṣe pé ẹni tó ṣe tiẹ̀ láyé àtẹni tí ò ṣe tiẹ̀ gbogbo wọn náà jẹ́ máa jẹ ìkẹ́ ọlọ́run ṣùgbọ́n tó bá ti jẹ́ gbẹ́dẹ́ alikiyama ẹ tó bá ṣe tiẹ̀ nìkan òun ni ó lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ yìí. dájúdájú gbogbo ti ń jẹ́ ọpẹ́ ti ń jẹ́ ìtọ́lọ́wọ́n bá yín níṣẹ́ o àwa ti wá ní olùrànlọ́wọ́ àwa ní aláforíjì bẹ́ẹ̀ náà ni à ń béèrè kó sàmìnà wa gbogbo ògbà à ń fẹ́ títú bá wa sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ là ń wá ní olùsọ níbi àwọn aburú rẹ̀ yóò yẹ mi wa bákan náà ẹ̀tọ́ lọ́wọ́ ayé bá fi mọ̀nà ni ó mọ̀nà ẹ̀tọ́ bá sọ olùkọ́ ajẹ́rìí kọ́lọ́wọ́ báyìí agbà kọ́lọ́wọ́ yìí ọ̀kan náà ni o ọlọ́wọ́n ọba ò pé méjì yóò lẹ́ni tí ń bá amúgbálẹ́gbẹ̀ẹ́ kò sẹ́nìkan sẹ́yìn ó tún sá lọ́dọ́ rẹ̀ tójú ọlọ́wọ́n ọba yìí náà lọ àwọn kan nínú gbogbo sẹ́ǹsì ẹ̀ ní níbi ọlá ẹ̀ bákan náà àgbà pé wa Muhammad. ẹrú ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ sì ní ṣe anábì ilẹ̀ ń tó májú lọ́kàn òun náà lẹni títí ọwọ́ rẹ̀ májú ní sẹ́yìn máa fi ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ máa bá yìí ajẹ́njẹ́ tó rẹ̀ títí àlùbáríkà kọ́ tá a béèrè bá anábì kọ́ lórí nìkan sọ ẹ̀ kọ́ wọn yàwó ẹ̀ àwọn tí wọ́n gbà mú nínú àrọ́mọdọ́mọ rẹ̀ kí ìkẹ́yìn kó kárí kí nǹkan ní kọ́ máa ma lórí tiwọn náà nìkan kọ́ máa bá gbogbo àwọn ànábì ọlọ́run ṣáájú àtìgbà òṣìṣẹ́ ọlọ́run lápapọ̀ kọ́mi dórí gbogbo ẹni tí òun náà bá rìn ìlànà àwọn ẹni yìí tí òbí jọ́ gbẹdàdì kìá mọ̀ ẹ̀yà rúṣin ọlọ́run ọlọ́run bá wa sọ̀rọ̀ o ọlọ́run ni mo pẹ̀ yín tẹ́ ẹ̀pà mi gbọ́ lódodo mo pẹ̀ yín tẹ́ ẹ̀mà ni mo dá yín mo pẹ̀ yín gbogbo ń tẹ́ wá fẹ́ ṣe láyé ẹ máa jẹ́ ọjọ́ sí pé tèmi ọlọ́run lẹ́ẹ̀ máa ti ṣáájú ẹ má kọjá ìlànà tèmi ọlọ́run ẹ má kọjá ìlànà tòjíṣẹ́ mi títà Ànábì sallallahu alaihi wasallam ẹ má dà gẹ́gẹ́ bí àwọn àtẹ lórí lẹ́lẹ́ nìyí nígbà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọn àní béèrè òfin ọlọ́run lórí ẹ̀ gbà tí wọ́n bá wá ṣe tán wọ́n wá béèrè pé ẹ dákun tọ́rọ̀ bá rí báyìí báwo la bí ẹni tọ́lọ̀ ta tẹ́tẹ́ abẹ́nìkan ìgbà tẹ́sù wa bẹ́ẹ̀ tán jẹ ó ṣe déédéé kọ́ jẹ ẹ̀rí ó ti wá kọ́lé níbi owó ńláńlá tó jẹ ńlò mọ́tò níbi owó ńláńlá tó jẹ yọ ẹsẹ̀ wàá bẹ̀rẹ̀ dájọ́ lọ́dọ̀ àwọn àbá àgbẹ̀ ẹ̀dàkùn àbá ẹ̀dàkùn kí ni dájọ́ kéèyàn máa ta tẹ́tẹ́ ẹ̀dàkùn àwọn owó tẹ̀yẹ̀ bá jẹ́ bí tẹ́tẹ́ bò lè yóò ṣe ẹ̀dàkùn sóòrè ti káwọn àbọ̀ àṣọ púpọ̀ lọ́dọ̀ àánú ni àbí kí lọ́ọ́ retí gbọ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ káwà bó ṣe kí lọ́ọ́ fẹ́ káwà bó sọ tọ́ ọ̀fẹ́ tẹ́tí tọ́ ọ̀fẹ́ gbọ́ngbà náà mà. àní ọlọ́run sọ fún akpẹ́kọ̀ tó gbé gbèsè kan gbogbo tó wọ́n fẹ́ gbé nù gbèsè láyé ma òfin ọlọ́run lórí ẹ̀ bàbá tó wá ma òfin ọlọ́run má da òfin ọlọ́run kọjá béèrè ìlànà ànábì lórí ẹ̀ tọ́ba ti wá mà á má da kọjá o ọlọ́run ẹ páyà òun ọlọ́run ẹ wọ ọ̀rọ̀ tọ́lọ̀ fi tẹ̀lé lẹ́yìn ìgbà tó jẹ́ ká mọ̀ yìí pé tòun ọlọ́run làá má ti ṣáájú ìlànà anábì là máa fi síwájú náà gbọ́dọ̀ kọjá ẹ̀ ọ wá fi tẹ̀lé pé kápáyọ̀ wọn ọlọ́run kábẹ́rù wọn ọlọ́run torí pé wọn ọlọ́run gbogbo ń tó ń kálukú bá ń sọ pátá òun gbọ́ gbogbo ń tó ń kálukú sì ń ṣe lòun mà abẹ́ nìkan níbi tọ́jú ayà inú sọ́tún mùjádìlà arábìnrin kan táàmù sí Khawla bíntu Sáyẹ́dábà. àkọ́kọ́ rẹ̀ tá a ya sí Yáúsí bùnú sọ́mì. kan bẹ́ẹ̀ nù sọ àwọn lárúbáwá wọ́n máa fi jẹ àwọn obìnrin ni. wọ́n sọ fún obìnrin pé táwọn bá tún gun orí rẹ̀ orí ìyá àwọn làwọn gùn. irú obìnrin bẹ́ẹ̀ wọ́n à ní súnmọ́ wọ́n à sì ní kọ́lẹ̀ obìnrin wo sì wà wọn wọ́n bónú sọ́ọ́bìtì ńjọ́ kan irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu ẹ̀ síyàwó ẹ̀ bó ṣe tó di ijọ́ kan nìyẹn ọba tó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ìyàwó bá náà kọ̀ o ànẹ́bì ká lọ́ọ́ máa kílò ọlọ́run lórí ẹ̀ ayé ànẹ́bì ní náà ìgbà tí wọ́n dọ́dọ̀ ànẹ́bì arábìnrin náà rárá ń bá ànẹ́bì sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ń sọ bá ànẹ́bì pé nǹkan báyìí báyìí ló láàrin èmi ètò abẹ́ múlò mbẹ́ ni wípé ìyàwó àyíṣà ní òun súnmọ́ ànẹ́bì nígbà tárábìnrin yìí ń sọ bá tí ń sọ tí ń bá ànẹ́bì sọ̀rọ̀ gbogbo tárábìnrin náà ń bá ànẹ́bì sọ òun ọ̀gbọ́ Amẹ́ríkà ó ní tó wáyà ni wípé ọlọ́run ọba àlejò gbogbo tí wọ́n wá ń sọ lọ́wọ́ gbọ́ láti òkè lókè sánmà ẹ nǹkan eléyìí fi hàn yí sọ yí gbogbo ń tẹ̀ pátá lọ́rọ̀ lòún gbọ ìyàwó àyíṣà jẹ ọ̀sẹ̀ síbáì sọ̀rọ̀ yẹn pé bọ́lọ̀ ti wí o torí pé òun bẹ̀lẹ́gbẹ̀ ànẹ́bí ń kan mú wá wá bá òun tó òun òun ń sọ láti láti sánmà lókèlókè eléyìí fi hàn yí gbogbo tí wọn náà ń ọ̀rọ̀ ìkẹnubọlẹ̀ tí wọn náà ń lọ sọ ọ̀rọ̀ ìfọmọlàkejì jẹ́ tó ń lọ sọ ọ̀rọ̀ gbọ́ yìí tó ń lọ ọkọ àtìyàwó rú láti dá àárín bàbá àtọmọ rú láti dá àárín ọ̀rẹ́ àtọ̀rẹ́ rú láti dá àárín olórí àtàwọn so wọn rú màá yí pé ti ń ọlọ́wọ́n bá lè fi ọlá gbọ́ o bọ́lá tí wàá gbọ́ yẹn kọ́ ọmọ yìí pé kò sí ti ọ̀tẹ̀ lé e fún ọ tọ́wọ́ bá túbá lórí bẹ́ẹ̀ tọ́wọ́ kú sórí ẹ̀jìyà lọ o torí pé wọ́n rò pé bóyá ẹnìkan kọ̀ gbọ́ bọ́lá tọ́wọ́ tún sọ tán yóò tún sọ fún wọn yìí pé ẹ má sọ pé mi ni mo sọ fún yìí o àbẹ́ nìkan ẹ má sọ pé ẹnu mi lẹ ti gbọ́ o yóò tún sọ eléyìí fún wọn bẹ́ẹ̀ ọlọ́run níbí wọ́n ti ń sọ yẹn tí wọ́n rò pọ̀ kọ́dà ó tún tilẹ̀kùn nígbà tó tún bá wọn sọ kọ́dà ńgbà tó tún lọ alẹ́ ló tún lọ tẹ́nìkan onímọ̀ pọ̀ wọlé ọlọ́run ti kú bàtírí rẹ̀ nàìjíríà láwà wọn bá fẹ́ bẹ̀lẹ́ tẹ́nìkan wọlé màá yí pé bó ṣe súùkù ọlọ́run ní gbogbo ẹ̀ lòún gbọ́ òun sì mà á gbogbo tó ń wò pátá kò sí kan tó ń wọ̀ o. bákan náà ọlọ́wọ́ bá nípa láti tẹ̀síwájú ọlọ́run ni wọ́n pẹ́ ẹ̀yìn èèyàn èmi mọ̀ máa dá yín látara ọkùnrin kan àtòbìnrin kan ọlọ́run tó ń pàtó fún mi àti ẹ o. tá a lọkùnrin kan tọ́lọ̀ ń sọ bàbá ńlá wa ànábì ádámà ni tá a lọbìnrin kan tọ́lọ̀ ń sọ òun náà ni ìyá wa wà ọlọ́ni ẹ lọ́ọ́ mọ̀ yìí pé látara ọkùnrin kan obìnrin kan lòún ti dá yín òun wá ṣe yín ní ìran ìdílé a máa rí wípé eléyìí ìdílé ibo a máa rí pé ìran a máa rí pé ìran haúsá a máa rí pé ìran yorùbá lélẹ́yìí kódà a tún rí wípé àwọn eléyìí áfíríkà ni àwọn àwọn eléyìí yúróòpù ni wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo ẹ̀bí ń jàgbá ńlá yé lápapọ̀ wọn ni gbogbo eléyìí tí mo ṣe yìí mo kàn sí kẹ́ ẹ lè bá a máa dára yín mọ̀ ni o èyí tẹ́mi nídìí lára yín ọba àjẹ́ lárúbáwá ọba àjọ ìbò ẹ̀rí gbogbo òru náà tó kò lè jẹ́ àwọn tá a jẹ́ dúdú ẹ̀rí tẹ́ ẹ̀rọ pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ funfun tí wọ́n jẹ́ pupa ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa rí wa gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ wọn ò rí wa sí nǹkan kan ju nígbà tá à jẹ́ nǹkan lọ. ìyẹn ló fara fi sọ̀rọ̀ yẹn nígbà tá fi bẹ̀ láyé pètè abájú sí ẹ lọ jìnà sí wọ́n yẹ rí wa sí nǹkan kọ́dà omi tó rí bẹ́ẹ̀ bá wà ní mọ́sálásí wa náà ààyè ni ọlọ́wọ́ ṣe fún gbogbo wa jí ọdún ní tọ́ bá lọ kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn alárúbáwá tí èyí bá sà wọn tọ́ bá jẹ́ àfa nínú wọn tẹ́sí bá yí dáadáa kò síbi tí kò sun ẹsẹ̀ mọ́ wọn tó wọ́n gbẹ̀sẹ̀ wọn sọ́run kò ní lọ́kọ̀ fẹsẹ̀ kà wọ́n. ẹ mọ̀ àwọn pé àá ah, tẹ́sẹ̀ dúdú yìí sẹ́wọ́n pé yóò sì mọ yín dáadáa bí wọ́n wọn ò ní gbàgbọ́ fẹsẹ̀ kà wọ́n. wọn ò rí wa gẹ́gẹ́ bíi wípé a tiẹ̀ ní fálù kan lójú àwọn ọlọ́ni ẹ̀yin tẹ́yìn ra ẹ̀yin nígbà tẹ́ ìkéyàn pàtàkì ìkéyàn pàtàkì yóò wọ́n jẹ́ nǹkan kan o ẹni tó gé pataki pàtàkì lọ́dọ̀ ìbí ọlọ́run lẹ́ni bá páyọ̀ nìyẹn lọ́run ẹ wò ká ìbẹ̀rù pàtàkì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ẹ lọ́ọ́ máa ní mímọ́ lòun òwò sì fún kálukú bá sí ọmọ gbogbo àwọn kí ló fi ṣe léyìí torí wípé ó pèsè fún eléyìí ti sẹ́yìn pé ntọ́pa lẹ́sẹ̀ fún wa yìí yóò máa jẹ́ wà fún wa láyé ń bí yóò sì lè jẹ́ ká jẹ́ dàtí ó pé tọ́ba kìyàmà òun náà ní a lè fi pèsè dáadáa kalẹ̀ tó sì lè jẹ́ okùnfà oríire fún wa. jàmá ìta tọ́ka sí òun náà ní ọkàn tọ́lọ̀ fún wa ọkàn yìí náà mọ ọlọ́run ọkàn yìí náà láàbí bá ti súnmọ́ ọlọ́run ọkàn yìí náà ní ó ọkàn yìí ní iṣẹ́ ilé iṣẹ́ lè fi wá ojú rí ọlọ́run bákan náà ọkàn yìí òun ló mọ sí bẹ lọ́dọ̀ ọlọ́run nínú ládàá tí ó fi wá ara yòókù lójú kòkòrò ọkàn yìí òun ló mọ sí bẹ lọ́dọ̀ ọlọ́run nínú ìyà tẹ ẹ̀dá ó sá fún kí lè fà á tóun lè fi jìyà ẹjẹ́ wa yòókù wọ́n ń tẹ̀lé ọkàn o wọ́n ń sẹ́rù sí ọkàn o tó ṣe ọkàn ni ọ máa direct wọn ni ó máa control wọn gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ẹrú lílọ bíbọ̀ rẹ̀ ṣíṣe eléyìí má ṣe eléyìí rẹ̀ yọ máa wá látọ̀dọ̀ kíni látọ̀dọ̀ olówó rẹ̀ ni olówó rẹ̀ ni eléyìí ni ó ṣe eléyìí ni ṣe olówó rẹ̀ ni fún láti máa ṣe eléyìí bẹ́ẹ̀ náà ni ọkàn ọkàn lòun náà máa ara wa káàdà ọ̀rọ̀ ọkàn wa òun ni ọmọ ara wa gẹ́gẹ́ bó ti sí wípé ọkàn yìí táwọn àtàwọn bàbá àtúbi jọ òun náà dára gẹ́gẹ́ bí ẹni tí ń da ẹran jẹ ẹni pẹ́ ti ń da ẹran jẹ òun ni ọmọ àwọn ẹran òun lọ bẹ́ẹ̀ náà lọ́kàn wa bẹ́ẹ̀ ló ọkàn yìí náà láti pèsè ìsúnmọ́lọ́hún òfo ẹni tí ó sọrí ibú kò sí tó lè mú sọrí ibú bí kò jẹ́ sí pé ọkàn rẹ̀ yẹn ó kó ìdọ̀tí bá fọ̀fọ̀ ọkàn náà má ni o. Yaba bí ọkàn bá ṣe ní ìmọ̀lẹ̀ sí bókú kò bá ṣe gba ọkàn mi ènìyàn sí eléyìí ọmọ hàn nínú àwọn iṣẹ́ tí ọmọ jáde lọ́wọ́ gbogbo bá ti di sísẹ lọ lọ́rùn sísẹ dáadáa ń bẹ lọ́wọ́ ni gbogbo ẹ̀ńtẹ́ bá ti wípé iṣẹ́ ẹbú ló kún ọwọ́ máa ń ṣe ẹ̀ lọ́ọ́ mọ̀ yìí pé òkùnkùn kún ọkàn rẹ̀ bámbámú ni o ìyẹn làwọn mi sọ fún wa yìí agbada ni agbada téèyàn máa fi dín nǹkan tó ṣe wípé níta bá kó sínú agbada yìí náà ni ó dín gbogbo ẹ ọkàn agbada máa fi dín ntẹ ẹ bá kó síbẹ̀ agbada yìí ní ọba yín ti dáadáa wa báyìí ìwọ ni wọn náà wà ń kó sínú ọkàn rẹ ìwọ lọkọ tiẹ náà bó ló ṣe ẹ sí kó kálukú náà ká béèrè ara wa. ìpè tó kálukú ń pariwo lẹ́nìí ẹ orílẹ̀-èdè kan ọ̀dá ẹ àwọn kan òjé yẹn rẹ kálọ̀ ọmọ wípé dídá ayé ó ń bẹ lọ́wọ́ dídá ọkàn ni o ó sì ń bẹ lọ́wọ́ tọkàn ni o torí pẹ́kẹ́lẹ́ kálọ̀ ọmọ ìpè gbogbo ayé pátá kálọ̀ ọmọ ọma kò sí ti ń gbogbo ẹ ọkà àwọn èèyàn yìí o kálọ̀ ọmọ ìpè ara ara dá ara ọ̀dá nígbà tọkàn bá ti dá wọn sọ pé dá ọ̀dá o kálọ̀ ọmọ dídá ara bíbàjẹ́ ara òun náà dúró lórí pé kọ́kàn ọ̀dá àbí kọ́kàn ọ̀bàjẹ́ ni o. tọ́kàn bá ti da ara náà da nígbà tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara náà bàjẹ́ náà nìyẹn o kálọ̀ ọmọ ìpínlẹ̀ yà kọ́ lórí ọ̀rọ̀ orí àwọn lásán bí wọn kẹ́sí pé tó fi jí múlẹ̀ bí àdìsá Nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àbáwa Zakariya tí wọ́n sọ fún wa yé pé àbáwa Amir àwọn ni wọ́n sọ pé àwọn gbọ́ látọ̀dọ̀ àbáwa Numan bunu Bashir tó jẹ́ sábà Nabi sallallahu alaihi wasallam òun náà ló ń gbọ́ lẹ́nu ànábì tá ànábì sọ fún wa àdìsí yẹn kù ti ń bá bọ̀ sùpé ìtawà fẹ́ lómi torí àsìkò wa arábìnrin ẹ̀tẹ́ tí ẹ gbọ́ o ẹ lọ́ mọ̀ pé gbogbo ọba kọ̀ọ̀kan náà ló ní ọgbà tí wọ́n yí pé wọ́n sọ pé ọgbà ọba báyìí lélẹ́yìí sẹ́ni kankan ní ọba mi ò sì lẹ́tọ̀ ọkọ wọbẹ̀ tó lóun náà lọ láti ẹ̀kọ́ wọ̀ gbogbo ẹni ọba wọbẹ̀ ọgbà fẹ́ wa lọ́ o ọgbà tọ́lọ́hún ọba wa lórí rẹ̀ tá a gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ òun náà ní nǹkan tó mélòó mélòó nǹkan tọ́lọ̀ wá sí léwọ̀ tó ẹ̀ pẹ́lú mi ti fa ọgbà rẹ̀ yálé ní mélòó mélòó nǹkan tọ́lọ̀ wọ́n bá àlékọ́ lálá àgbọ̀dọ̀ ṣe tó yẹ pé náà lẹ́lòmí máa fi ṣe fàájì tó yẹ pé náà lẹ́lòmí máa fi ṣeré àìmọye sìnà lọ́dọ̀ ẹlòmí ọlọ́sì léwọ̀ ní kámẹ́dé díẹ̀ àìmọye jíjẹ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tọ́lọ̀ ńlá àgbọ̀dọ̀ jẹ àìmọye nǹkan múmu tọ́lọ̀ ńlá àgbọ̀dọ̀ dé díẹ̀ àìmọye ọ̀rọ̀ sọkúsọ tọ́lọ̀ ńlá àgbọ̀dọ̀ sọ wẹ̀ àìmọye wokuwo táwọn èèyàn ń wò lénìí ọgbà ọlọ́run lẹ́ ń fàyà yìí o ànábì tó wá dákẹ́ lórí eléyìí ó tún tẹ̀síwájú lọ́rọ̀ mi ànábì ni ẹ tẹ́tí ẹ̀yìn èèyàn o ẹ lọ́ mọ̀ yìí pé nínú ara wa báàsì kan bẹ́ẹ̀ ìgbà tí báàsì kan yìí bá ti dáa gbogbo ara yòókù náà dà o ṣùgbọ́n tí báàsì kan yìí bá ti lè bàjẹ́ gbogbo ara yòókù náà bàjẹ́ nù jàmá ànábì ni ẹ gbọ́ báàsì kan tá à sọ fún yín báàsì kan òun náà lọ́kàn wa o jàmá. ẹ wo bá anabi ti tó ọ̀rọ̀ wa anabi ní ntọ́lẹ̀ mara rẹ dáa onye ti bá sì kàn wọ́n dáa kí wá ní bá sì kàn wọ́n kéré ma òun náà ní ọkàn kó kálukú wa eléyìí ọba fi hàn wá ipa tí ọkàn kó ọkàn nínú ara báwo ni ọkàn ti pataki tó báwo ló ti yẹ ká tó a máa gbọ́ eléyìí níbi àdìsí yìí pé ọkàn wa yẹ ọkàn wa nítorí ká ka ọmọ ni nígbà tó kàn wa bá ti má eléyìí hàn o ó fi hàn gbogbo ara wa náà ọkàn yìí òun tó yẹ pé ti ma bóòlù ọkàn rẹ̀ rí ó tọ̀ ti ma ara rẹ̀ nìyẹn tọ́mọ èèyàn bá ti wá ma ara rẹ̀ yọ ma ọlọ́wọ́ bá tọ́ da ṣùgbọ́n pà ti sa tọ́ kò lè mọ ara rẹ̀ nígbà tó ọmọ yẹn bá ti wá mọ ara rẹ á rí i yọ mọ ọlọ́wọ́ bá tó dáa gbogbo ẹni tó bá wá ọba ti mọ ọlọ́wọ́ ọba tó dáa gbogbo nǹkan pátá ló ti yẹn o gbogbo ẹni tó bá ti wá mọ ọlọ́wọ́ ọba rẹ̀ olódò láti ẹni bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti dá ọlọ́wọ́ ọba mọ̀ olódò ni nǹkan kan àwọn ni kó ẹ pòfẹsọ wẹ irú pòfẹsọ wo nìyẹn pòfẹsọ tí ọ̀dà ọlọ́run ọba mọ̀ kì í ṣe pòfẹsọ lọ́dọ̀ ọlọ́run lójú àwọn ará yẹn ti jẹ́ pòfẹsọ èyí tó ga jùlọ èyí tá a mọ̀ náà nìyẹn táwọn kálukú ń lékì pé àléwò náà bẹ́ẹ̀ di pòfẹsọ pàápàá jùlọ àwọn tó bá wà ní akadẹ́mì gbogbo orú kòtòwù kó lè gbà ìyẹn ní ojú ọ̀nà gbogbo orú kó lè ní lọ́wọ́ ẹ ní bọ́ọ̀sì bí ẹ nínú ètò ìmáyé ó tún ní sẹ́kọ́ndì bí nínú ètò káràkátà àti gbogbo tó nǹkan ò lè kó jọ ọ wá kó sàtífẹ́tì ń jọ bá múlé ọ̀ọ́bì ojú tì ọ́ bọ́ ọ bá kú fẹ́ kò wúlò fọmọ rẹ ẹ wò ká jàmá gbogbo sàtífẹ́tì yẹn lé kíláyọ̀ ọ̀hún bọ́ ọ bá kú tán ó lè mú sàtífẹ́tì sàtífẹ́tì rẹ yẹ kò lè wúlò fọmọ rẹ fún ọtọ pé wáyà wà lọ pìsẹ́ntì sàtífẹ́tì rẹ kò wá ní this is my father. certificate my father is a professor sàtífẹ́tì rẹ ni kò wúlò wọn ní gbà wọn náà ṣe tiẹ̀ ni torí ìdí eléyìí gbogbo orúkọ ayé tó àwùkọ lè ní tó ọba ti dá ọlọ́run ọba mà ọ̀ máa ń kẹ́kọ̀ọ́ bákan náà gbogbo ẹni tó kàn lẹ́wọ́ tí wọ́n á sáyẹ̀mọ́ ọlọ́run. ha rí ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ wọ́n di ọkàn rẹ yóò kọ di di ọkàn rẹ gbogbo ti ń jẹ́ ìmọ̀lẹ̀ onira wọnú ọkàn rú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọn lọ́wọ́ bá àdìgbò lánàá ti sọ́nà àlùkò láti pé ẹ̀yin dodo lànà tó nígbà bá àdìgbò lábá ń pè wá níbi nǹkan tó lè mú máa bẹ láyé àlàáfíà ẹ sì

pàṣẹ́ntéèjì tí bọ́ńkálukú wa bọ́ǹkà òǹkálukú wa bó ṣe ní bùkátà gba ọlọ́run ọba gbọ́ wà sí kí ara wa kó rí oúnjẹ jẹ abẹ́rẹ́ pàṣẹ́ntéèjì tó wà síra wọn àwọn àfáàní tá a lè fi wé ọ̀dà ká sọ òkè ńlá ńlá òun òun ni bí ọkàn ṣe ní bùkátà sí kó nígbàgbọ́ sọ́lọ́run àti kọjá ọlọ́run ọba rẹ̀ mà tẹ́wárí bá a ti máa ní bùkátà tó ń jẹ tí fún rí ọbẹ̀ máa lọ́pọ̀ tó ní bẹ́ẹ̀ lè dápá gbé mọ́ kò ju déédéé bí àgbàdo lọ Amẹ́ríkà ṣùgbọ́n kálukú wa ọ̀pọ̀lọpọ̀ ẹ wá wo èyí tí ó jẹ kó yé wa báwa bá ti gbá láyé wa tá a bá rẹ o ti jẹ kankan lẹ́nu gbàtílẹ̀ má yìí lẹ́nu awa náà rí i pé òun kò ti máa fíìlì ìdúrà òun kò ti máa fíìlì yóò wa mi bí tí wọ́n fíìlì ìnira yẹn ìnira yẹn kéré sí bí ọkàn èèyàn tí ọgbà ọlọ́wọ́ ọba gbọ́ sí bí ọkàn èèyàn tí ọ̀dà ọlọ́wọ́ ọba mà bó ti yẹ kó máa jẹ ìnira tó àwọn àbá àtúndì ẹjẹ àtúntò yín lómi tó tún jó dáadáa wọn ní ipò tá a bá sọ yín kọjá òun ni ká sọ yín pé gẹ́gẹ́ bí ìgbà tí èkì kan omi kankan pẹ̀lú ibùdó ńláńlá abẹ́rẹ́ta ibùdó ńláńlá yẹn òun ni bóńkálukú wa bá ti ní bùkátà sí ìgbàgbọ́ àti kádà ọlọ́run ọba mà ẹ wàá rí tọ́kàn yẹn eléyìí ni bùkátà tó ń kálukú wa ní ti kọjẹ kó mu tó ń kálukú wa náà bá wà mà bẹ́ẹ̀ abẹ́rẹ́ ọ̀bàtà lánàá nù ẹ̀ kọ́lọ̀ nǹkan mẹ́sà bàwá kó kan lu ẹrú tí ó dá òdodo mọ̀ lódodo kó sì ràn wá lọ́wọ́ àti lè tẹ̀lé Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba. ومن فسادها فساد العالم كله وبصلائه كذلك والصلاة والسلام على خير خلقه نبينا محمد وعلى آله وأصحابه والتابعين له بإحسان إلى يوم الدين وبعد فيا إخوة الإيمان فأله أن خلق الإنسان على ثلاث أوان على ثلاث أوان أساسية كما قال آلم رباني شيخ محمد بن إبراهيم التويجري وهي الدماغ والقلب والمعدة فالدماغ آلية العقل والعلم والقلب آلية الإيمان والتوحيد والمعدة آلية الطعام والشراب فالقلب محل الإيمان والتصديق واليقين والتعظيم لرب العالمين والخوف والخوف منه والتوكل عليه ومهابته والانقياد له والتسليم له ولذلك صار القلب محل النظر الله من الأب كما ثبت في الحديث الصحيح عن أبي هريرة رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أخرجه مسلم وأصل العلم الذي يورث العمل ويوجب خشوع القلب ومآبة إله هو العلم بالله ومن فاته هذا العلم ومن فاته هذا العلم النافع وقع بالأربع التي كان النبي صلى الله عليه وسلم يستعيد منها بقوله اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشفى ومن دعوة لا يستجاب لها أخرجه مسلم عباد الله فاعلموا أن العبد إذا آمن بالله تعالى أكرم قلبه بعشر كرامات منها الأولى الآيات المقترنة بالنور قال تعالى أو من كان ميتا فآييناه وجعلنا له نورا يمشي به بالناس كمن مثله الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون الثانية الشفاء قال تعالى ويشفي صدور قوم مؤمنين قال العلماء أن العسل شفاء الأبدان والإيمان شفاء القلوب والعلم شفاء الجال والله نسأل أن يشفينا من جميل أمراض أقول فوالون ọba tó dá ẹ̀dá ọmọ ènìyàn láwòrán tó tóbi táwa náà bá wò káwo ẹ̀dá wa sí ẹ̀dá kankan káwo ẹ̀dá wa sẹ́dá ẹ̀rà káwo ẹ̀dá wa sí ẹ̀dá àwọn ìjàlọ káwo ẹ̀dá wa sí ẹ̀dá àwọn àwọn kòkòrò kéékèèké mi bí ẹ̀fọn káwo bọ́lọ̀ ti dá wa kódà kò sí bẹ́ẹ̀ wúrẹ́ ti tó kó ẹ pé wúrẹ́ yìí tóbi o kó wá jẹ́ pé déédéé bó ṣe tó yẹn ká má wà á rí pé ká wá rí pé wúrẹ́ ju èèyàn lọ ní dídú èèyàn á rí pé nǹkan míì ni nǹkan míì àní wọ́n jẹ ọlọ́wọ́n bá lè pe ọlọ́dáwà náà lẹ́dà kan tó yẹ pé àwòrán wa jẹ́ àwòrán kan náà àwọn àwòrán ẹ̀dá tó tóbi bákan náà ó wá fi oríire wa síbi bá kékeré kan tó yẹ pé bí kí bá kékeré yìí gbogbo ayé pátó ti dáa níbi kí bá kàn yín kó burú kó bàjẹ́ gbogbo ayé ó sì bàjẹ́ òun náà lọ́kàn bákan náà ìpín ọlọ́run ọlọ́run tó máa bá ẹni lóore jù ẹ̀dá òun náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kí ìka náà kọ́ máa pè lórí ànàbí kọ́ máa bá wọn sọ ábà rẹ̀ kó máa bá gbogbo ẹni tó náà bá fi dáadáa tẹ̀lé ànàbí tí òbí díjọ́ gbéra lè kíyàmù. ẹ̀yin ọmọ ya nínú gbàgbọ́ ẹ lọ́ọ́ mọ̀ yí pé dídátọ́lọ́wọ́ bá àlejò ọlá dá àwọn ọmọ ènìyàn ọ dá wa lórí àwọn ìpele bíi mẹ́ta kan àbí lórí àwọn ètò bíi mẹ́ta kan gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn àbá onímọ̀ bí wọ́n ti ṣàlàyé ẹ̀ wọ́n jẹ́ pé yẹ wáyé pé tá a bá lọ lè wò ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni níta àmà sí ọpọlọ tọ́lọ̀ fún wa tó jẹ́ pé. ọpọlọ tọ́lọ̀ ń fún wa yìí ọpọlọ ń fún wa yìí òun náà ní nǹkan tó a ó máa fi de gbogbo nǹkan tó bá jẹ mọ́ ọ̀rọ̀ làákà yìí mọ́lẹ̀ bákan náà ọba àlejò ọlá ó dá wa lórí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ní ọkàn ọkàn yìí òun kò òun láwọn máa fi kó ti ń jẹ́ ìdá ọlọ́wọ́ ọba màlọ́kà gbogbo sí i ni wa inú wa tó yẹ pé gbogbo jíjẹ múmu wa òun ni sọ́rẹ̀ tí ọmọ sọ gbogbo eléyìí sí lórí mẹ́ta yìí náà ni ẹ̀rí aláwọ̀kọ́ òun ni kíni òun ni ọpọlọ tó yẹ kó òun máa gbogbo tó jẹ mọ́ ọ̀rọ̀ ìmọ̀ gbogbo tó jẹ mọ́ ọ̀rọ̀ pé ẹ̀rí ọkàn gbogbo tí ń jẹ́ ìgbàgbọ́ àti ọlọ́wọ́ bàbá lọ́kàn gbogbo nínú ọkàn ní máa wà bó jẹ́ pé oúnjẹ àti múmu náà eléyìí náà máa wà nínú ìwà lọ ọkàn yìí o tá a sọ pé òun làyè gbàgbọ́ òun làyè bẹ́ẹ̀ tí máa dọ́ lọ́wọ́ bàbá lọ́kàn gbogbo òun lè máa fi bá àmàdájú òun lè máa fi màkọ́ lọ́wọ́ òun làá máa bímọ ìpọ́nlọ̀ ọba ìlọ́ yẹn ká gbára lé òun làá máa bímọ ìpọ́nlọ̀ ọba ìlọ́ yẹn ká fẹ́ràn òun làá máa bímọ ọba ìlọ́ yẹn ká júbájú sẹ́lẹ̀ fún òun làá sì máa bímọ yìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yìí òun yẹ fún gẹ́gẹ́ ọba tó dá wa tọ́ba wa rí bẹ́ẹ̀ ìyẹn náà ló fà á lóbi gẹ́gẹ́ wípé àwọn àbá náà ni ọba ànábì jẹ́ ká mọ̀ yìí pé ọlọ́run ò ní wo bó ṣe tóbi tó níbi àdìsá máa bú ìdára gbà wá ọlọ́run ọ̀fẹ́ wo rẹ̀ ọlọ́run ò ṣe wo bó ṣe tó ọlọ́run ò sì fẹ́ báwo irú àwòrán o ẹ olówó ni ẹ ni ọlọ́run ò o fẹ́ lò lára rẹ òun náà ọkàn rẹ bákan náà ọlọ́run sì fẹ́ lo àwọn iṣẹ́ tó ń ṣe náà báwo ló ti ṣe ọlọ́run ó wò wò tọ́wọ́ wá níbẹ̀ ìpìlẹ̀ ìtí ń jẹ́ ìmà eléyìí tí yẹn lè mú jogún lílò àbí eléyìí ìmà eléyìí ọba tí ọmọ sọ di kéde tí ọmọ sọ di dandan fún ni àbí kéèyàn fẹ́ràn ọlọ́run òun náà ni ọba tó dá wa. gbogbo ẹtí eléyìí mà yìí tó wúlò yìí bá ti wá bọ́ fún ó tọ̀ ti kó sínú àwọn nǹkan mẹ́rin kan nìyẹn tó ẹ bá àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ànábì máa ń wá sọ nípa rẹ̀ ànábì àmà sọ yìí pé èrè ọlọ́run bọ́sà sọ mi níbi ìmọ̀ tí ò ní wúlò gbogbo ẹni tí èyí mà bá a ṣe ma ọlọ́run tó bá ti bọ́ fún ó tọ̀ ìmọ̀ tí ó lè wúlò ó ti bọ́ fún tọ̀ ẹni tí ọkàn rẹ̀ tí ẹ bá páyà ọlọ́run gbogbo gbà ẹ̀rí ó tọ̀hún náà ó ti bọ́ sínú kátà níbi máa ń wá sọ nípa rẹ̀ nìyẹn bákan náà àníbi àtúwà níbi ẹ̀mí tí èyí ó ń gbogbo gbà gbogbo gbà kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹ tọ́lọ̀ ń fún ríláyé gbogbo ọdún tó kó lọ́wọ́ fún un kò rí rẹ̀ gẹ́gẹ́ bí kóun náà ti ẹ̀gbẹ́ ẹnìkan kan lọ rí láyé ní ẹ bá sọ fún gbogbo ẹ̀ kí wá lò òun tó wò rí jẹjẹ òun tó wò rí kíníkà òun tó wò rí mọ́tò wọ̀ òun tó lòun ń gùn kí ẹlòmíì òrówó gbọ̀ ẹsẹ̀ ẹlòmíì ní ń gùn kí ẹlòmíì omi tó burú rẹ̀ ẹlòmíì òrówó ra bàtà wọ́n ń bùn ní bàtà tó ti jẹ tán ni àbíkọ́ bọ́ sórí àtàn kó wọ bàtà tó bá ti dànù òun yóò tó wá lọ nǹkan

àdúrà tẹ́yìn ó ṣe kí ò ní gbà ọlọ́dàkùn mọ́tà sọ mi ń bẹ̀ abẹ́ríkà kò sí ti máa ṣẹlẹ̀ jọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tọ́kàn rẹ̀ tí ọba ti dá ọlọ́run ọba mọ̀ tí ọba ti páyà ọlọ́run tí ọba ti tẹ̀lé obìnrin ọlọ́run mọ́tà àdúrà kò ní gbà ti tẹ̀lé ìfún wa ẹ̀yẹ́ rú ọlọ́run ẹ̀jẹ̀ àlọ́ ọmọ ìpẹ́ ẹ̀rú ọlọ́run tọ́ba ti nígbàgbọ́sọ́ ọlọ́run ọlọ́run ọba ṣùgbọ́n bí wúrà yóò fi gbà wá mẹ́lẹ́ ní méjì péré náà ládàá kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kùnú túbà túbọ̀. aláwọ̀kọ́ ń bẹ̀ òun náà ni ìsẹ̀mí kan tó ṣe pé ìsẹ̀mí ayé náà yóò máa bẹ pẹ̀lú ẹ̀rí kan yóò máa sẹ̀mí nínú ọlọ́run eléyìí ni tọ́lọ̀ ọba àdékọ́ láfa yìí pé sẹ́yìn náà rẹ̀ tó ti dókú tẹ́lẹ̀ ta ni àwọn wà fún ní ẹ tó ń sì wà yóò ní jáde kó mẹ́ẹ̀ láyéláyé ọlọ́ni bẹ́ẹ̀ làwọn ọlọ́wọ́n ba bẹ́ẹ̀ láti ṣe lọ́sọ̀ o òkùnkùn tí wọ́n wà yẹn wọ́n ní jáde kó mẹ́ẹ̀ torí pé kí lọ́ba ntáwọn náà o ọlọ́run jẹ́ nínú ayé yìí pé gbogbo ẹni tó wá nígbàgbọ́ sọ́rọ̀ ọ̀hún lódodo ti tẹ̀lé lánàá irú ẹni bẹ́ẹ̀ ó sọ wọn bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú tí ọlọ́run ó fi pẹ̀lú gbígbàgbọ́ rẹ bá dúró dédé pẹ̀lú ọlọ́run tó nígbàgbọ́ nínú ọkàn nínú àwọn ẹ̀bùn tọ́lọ́run ó ọkàn ni àlàáfíà nu ọkàn àlàáfíà nu báyà ọba ń sọ̀rọ̀ nípa àwọn kálọ̀ jagun nínú sọ́ọ̀tù táwọn bá bọ̀rọ̀ ọlọ́run wa ní gbogbo àwọn tó bá ti nígbàgbọ́ pé wọn ọlọ́run sígbàgbọ́ wọn dúró déédéé òun ó fẹ́ wò fẹ́ gbogbo ti ń jà rẹ̀ ọkàn wa abẹ́rẹ́ ìgbà eléyìí fi hàn wáyé pé ìgbàgbọ́ tó dúró déédéé máa jẹ́ kẹ́yìn ó ní ìwòsàn nú ìwòsàn nú ọkàn làwọn wa sọ fún pé èèyàn ẹ lọ́ọ́ mọ̀ yìí pé oyin tẹ́ ẹ rí yẹn o ó ọ̀pọ̀lọpọ̀ àrùn ẹ̀rí oyin ìwọ́tọ̀ ọ̀bá mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ oyin èyí kan ṣe wípé a máa la torí kódùn lásán o oyin gbìyànjú pọ̀ náà máa ní ilé lóyin gidi ni o oyin ṣèwòsàn ọ̀pọ̀lọpọ̀ àrùn lára bẹ́ẹ̀ náà ló ti jẹ́ sí ìgbàgbọ́ ẹ rí yẹn o òun náà ṣe ìwòsàn ọ̀pọ̀ ogun tí ń jẹ́ àrùn nu ọkàn pátá ìgbàgbọ́ lóògùn rẹ̀ ìgbàgbọ́ tó pé kí n fún alẹ́ ẹni tí gbàgbọ́ rẹ̀ ò pé bí nǹkan ká bá sì sì ṣe pẹ́rẹ́ yóò ronú kan ẹnìkan tóun rẹ̀ ní gbólóhùn àsọ lálẹ́ àná ẹni tí yóò ronú kan nìyẹn pé peter ni ìwà fẹ́ gbà yọ sí mi ẹ̀rí ti wá nu sáà ibi tó fẹ́ gbà yọ ti sọ bẹ́ẹ̀ náà sì mọ̀ kẹ́kẹ́ ṣùgbọ́n gbà tí ìgbàgbọ́ tó dúró déédéé ò sínú báyà rẹ̀ èyí ọ̀wá nìyẹn ṣùgbọ́n tí ìgbàgbọ́ rẹ̀ bá dúró déédéé nú ẹ̀mí yóò gbà yí pé ó ń tọ̀hún kọ́dà kó nírú èrò bẹ́ẹ̀ pé kí nǹkan aburú náà ṣẹlẹ̀ sí i òun ọgbà pa aburú náà lè dá ṣẹlẹ̀ àyè pẹ̀lú kẹ́lẹ́ àyè pẹ̀lú ọlọ́run òun wà bẹ́ẹ̀ rí ìyàrún gbogbo oríṣiríṣi wàhálà lórí ìdálẹ̀ sínú ìgbésí ayé yàn téèyàn ọba ti màkàn màkàn kò sí yọkà máa kó gbogbo ẹ̀ pọ̀lú ra wọn náà ni èyí sì báyìí màkàn sí lọ́wọ́ èyí máa ń bá màdájú ni pẹ̀lú ọlọ́wọ́n bá wa lé ìtànsè abẹ́lẹ́ ọ̀bàtà lánàá àánú ẹ̀ kọ́nà ń kọ́mọ́sá àwọ̀ gbogbo wa gbogbo oríṣiríṣi àrùn eléyìí ti ń wa nínú túbà tí ń bọ̀ òun láti nípa àwọn gbogbo ẹni tó bá ti ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر أئمتنا أئمة المسلمين اللهم قوي قوي لنا ملكنا بهذا البلد اللهم انصر اللهم انصره وانصر وزراءه اللهم أكد مراده على تقدم هذا البلد برحمتك يا أرحم الراحمين اللهم آدي إليه الإيمان اللهم آدي إليه الإيمان اللهم آدي إلى الإسلام اللهم آدي إلى الإسلام اللهم انصر الإسلام ملك هذا البلد اللهم انصر الإسلام ملك هذا البلد برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم افتح لنا أبواب رحمتك اللهم افتح لنا أبواب رحمتك اللهم اغفر لأموات المسلمين في مشارق الأرض ومغاربها اللهم انصر اللهم وفق طلاب المسلمين اللهم وفق أبناء المسلمين التربية الإسلامية الصحيحة اللهم خلصهم من فتن الشياطين اللهم خلصهم من فتن هذا العصر برحمتك يا أرحم الراحمين برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم Wow.